الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله لم يخلقنا عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون بل خلقنا لغاية عظيمة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 قسم مؤمن وقسم كافر فريق في الجنة وفريق في السعير وبينهما قسم ثالث لا إلى هؤلاء ولا إلى هؤلاء كما أخبر القرآن مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء أدعو رفهم الله وبطل عليك ọlọ́run ọba ọba dúdú ọ̀gá ọba dúdú àsìkò ọlọ́run ọba tó ṣe wípé síwájú ká tó dáyé ó ti máa ń tọ́dá nígbà tó fẹ́ dá wa ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó fẹ́ dá bàbá wa àgbà tó jẹ́ àkọ́kọ́ èèyàn lè salatu ọlọ́run pa àwọn màláíkà kalẹ̀ ó ní ẹ̀yìn mo fẹ́ dá àwọn màláíkà wọ́n ni àtọ́jọ́ alùfíhà máa ń yíò sínú fíhà wáyé síkò ìgbìmọ̀ ọbẹ̀ dá sí orí rẹ̀ wọ́n yíò sínú fíhà ẹni tí ó mọ̀ bá bẹ̀ jẹ́ àwọn tí ó máa tẹ̀lé ara wọn sílẹ̀ ẹ dákun sílẹ̀ ọlọ́mọ bá yìí ọlọ́run ọba ọba tó láàrin ká ti kó wà wà kódà bàbá ń bá rí gbogbo ẹ̀ èyàn ọmọ ẹ̀yà àríkà jọjọ wà wàlọ́hì àti ìdáyé ń kálá wáyé ẹni tí ò ní wáyé náà bá jẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́run tó kọ̀ọ̀kan máa gbogbo wáyé pátá pátá bá a ṣe kéré tó bá a ṣe pọ̀ tó kò tí ì dáyé tọ́lọ́run ti kọ́ tí ó jẹ tó bá dáyé tọ́lọ́run ti kọ́ tí ó jẹ tó bá dáyé ọlọ́ni kó ló ń fi kíta rí mọ̀ bí gbogbo ẹ̀ ní mẹ́nu tí àtúntì kílẹ̀ àti mẹ́nu ọlọ́ni gbogbo ẹ̀ ọlọ́ni wà kó lọ sọ́yìn gbogbo nǹkan pátá báyìí látòkè délẹ̀ fásọ̀nàhù tafsila a ṣe àlàyé rẹ̀ tó kún ó kúrin kí ẹ ṣe àlàyé tó rújú ìbáṣepé kálukú wa yìí ọlọ́run fún wa ní àǹfààní àti lè nàgà ìwé ibi tọ́lọ́run bá kọjú gbogbo sí ni àbámọ̀ wípé lónìí tí ó sì wá ní kílẹ̀ tó sùn tó bá dọ̀la ní tí ó ṣẹlẹ̀ ní tí ó ṣẹlẹ̀ lọ́tún lánìí gbogbo ẹ̀ láàbárí làbámọ̀ àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa ní primary school ká tó wọ sùkúù eléyìí tí wọ́n ń pìtàn rẹ̀ fún apá akéré tó yẹ wò dé eléyìí tó yẹ wá dé tó yẹ wá tó ti gbàgbé gbogbo ìlàbá tó wọ́n rí ibi táà tún lọ ibi táà tún rè gbogbo ẹ̀dà bá tún rẹ̀ rí lọ́dọ̀ ní kó lóun fi kíkà bí mo bí gbogbo ẹ̀mẹ́ nù tíra ọlọ́run bọ́ bá tó láàrin dárí fi gbogbo kan fásitì iná àwọn tẹ̀sí ìlà ẹ wá dàpọ̀ ìtumọ̀ rẹ̀ ló ẹnì a wá dáyé tán kò wá sí gbèsè kan tá a gbé kò síbi tán tá a lọ kò sáájú àkàn tá a ṣe kí ọ wá ṣèǹtì tọ́lọ́mọba ti kọ́ ilẹ̀ débi wípé àwọn àmọ́ ẹni abẹ́ mú ọjọ́ kan abẹ́ mú oṣù kan abẹ́ mú ọdún kan nítorí rẹ̀ agbọ́dọ̀ nítorí kíkí ni ó lè bá ṣe ṣé ń tí ọlọ́wọ́ bọ̀ kọ́ọ́lẹ̀ kó lè bá wà àbí ti kọ kí wọ́n lè bá parẹ́ àní kí mùsùlùmí ká nínú ìgbàgbọ́ tó lálàáfíà. ìlọ́lọ́wọ́ bọ́ ọba tó láàrẹ́ ká ní òbí dá wa sáyé káṣẹ̀ wà láyé lásán ọjà wa ń torí ká lè jọ́sìn fún. ọmọ afọlápọ̀tò ìjìnà wà lè ń sa ilà ìyá àbùdó ọlọ́ni àbá àṣàkíyèsí tó ẹnìyàmọ̀ ọ̀làpọ̀ náà mú àbàtà ẹ̀rọ pé àkàn ń ṣeré la wá dá yín kékeré kan wà láyé lásán. abẹ́ lérò yìí kò ẹnìyàkùnrin lẹ́yìn aláàtúndì ẹ̀hún abẹ́ rẹ̀ pé ẹni padà sọ́dọ̀ wà ní. gbogbo wa wá ń gbé ayé bó ti wù wá àwa ń ṣe ilé ayé bó ti wù wá eré eré adùn ní kálukú wá ń wá káàkiri ọlọ́sìn ni wà máa mọ̀tá àwọn àyà ti dóníyà fíl àkẹrọ ti ilà pẹ̀lú ọlọ́sìn tá a bá ní àwọ ìgbádùn ayé sọ̀rọ̀ ó kéré pọ̀ ìgbádùn òní bẹ́ẹ̀ ayé ìgbádùn tí ò ní mọ́ni nǹkan mi lábẹ́ ẹ̀yẹ́ ẹ̀rù tí ọlọ́run tá àjọjọ́ bẹ́ẹ̀ bí ìjọsìn lọ́lọ́run torí ẹ̀dá wa ìlẹ́nà lọ́pàá tó wá jẹ́ pé bọ́rọ̀ tó wá jọ àwọn orí ìjọ tí wọ́n wá pín méjì àwọn kan àwọn nígbàjọ́ náà ọlọ́wọ́n mójú sọ àwọn kan wọ́n lè tọ́ lọ́wọ́n bá àwọn oníṣẹ́ wọ́n ní kẹfẹ́ ra wọn èèyàn ọmọ ẹgbẹ́ mi òjú méjì náà lọ eléyìí tó wà láàrin wọn lélẹ́yìí tí ò dúró sùn tí ò dúró sọ̀hún ṣùgbọ́n bí tó dúró sí yóò padà mọ̀ lọ́dà àwọn bọ́ bàjẹ́ lẹ́bù pé kọ́sàgàbà débi jáde kónú ìsìlámù yóò bá kẹfẹ́ lọ tó bá bá débi wípé kò dé lẹ́bù kọjáde kó ní Islam ọlọ́mọ bí ó ti sọ̀rọ̀ ẹ̀ tó bá wù lóde ọlọ ọ̀nà kọ́ bọ̀ dá tó bá wù lè má fi iná káàdùn rẹ̀ ó lè bá òun bá wù mí lọ tó fojú méjì náà lọ bọ́ọ̀ bá jẹ́ mú mi yọ́ jẹ́ kiri ẹwà ajákun ẹ̀yẹ rúṣọ ọlọ́run tá àjẹjọ́ ń bẹ ń bí ẹjọ́ bẹ̀rù ọlọ́run káàdì sọ́ra ẹni ọba lè jù ní lọ láyé àwọn Yorùbá ló lè jù ní lọ ẹ̀dàkùn ta ló wá lè ju ni lọ tó lè ju ni nù tó wá tóbi tó wá fọlọ. nínú méjèèjì tá a sọ yìí nínú kọ́ jẹ́ mú mi ní àbọ̀ jẹ́ kéfè ní kálukú lọ́lọ́ tó wá ní kọjá níbi dé sí. kálukú ìpín méjèèjì ló níbi tí ó dé lọ́lọ́ ti tó ààyè kalẹ̀ fún. kódà alẹ́ bá Muhammad sallallahu alaihi wa sallam ju iye wa tó bá di ojú àlùkè yàrá máa tí kálukú bá mú ààyè ẹ̀fọn ọlọ́run ti kó wọlá yìí tó bẹ̀rẹ̀ gbogbo àwọn sáà mẹ́rin ọmọ àlùjáde ní ọlọ́run ṣe wá ó ní ẹlòmíì nínú àlùjáde wọ́n tó wá máa fi ẹ̀yìn pé ká ní kèmí ló ṣe kú ibi tọ́wọ́ bá dé sínú náà ló wò lọ wọ́n á tó fi ààyè rẹ̀ hàn nù náà lọ. ọlọ́run ti pín ti ààyè kalẹ̀ kó kálukú ibi ọba fẹ́ yà ibi ọba fẹ́ torí ara rẹ̀ bọ̀ ní mójútó kọ́dà àwọn tí wọ́n bá tún wà láfọ́ nífojì wọ́n padà jásì kan lọ méjèèjì náà fariqun fil janna àwọn àfíkà àwọn ọlọ́lọ́ àjẹ́nà àwọn mọ̀mìnì wọ́n fariqun fil sa'ir inú ọlọ́wọ́ bá tí jóòyàn búburú ibẹ̀ láwọn mí lọ ọ̀sẹ́ni tí ò ní ríbi jóòjì sí ibẹ̀ lọ fẹ́ jì tó bá fẹ́ ààrẹ ní mọ̀mìnì ní mọ̀mìnì òní ọ̀ àwọn principles ó ti pọ̀ láyé nìyí àwọn jẹ́ ń sọ wá bí ò sí pẹ́ dá àwọn àmàlà yìí àwọn jẹ́ ń sọ wá bí ọgbẹ́ ìsinmi àti concept of God ó wà láyé ní oríṣiríṣi àwọn àtọ́ọ̀kì àwọn oríṣiríṣi ìròyìn orí kí ẹ fi gbogbo ẹ̀ tó bá déwájú ọlọ́run yóò kórè irú bẹ́ẹ̀ dàdú ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ kémi àti ọ̀ṣọ́ra ni òbí fẹ́ kọ́rọ̀ èmi àti ọjà síbi tí òye ọjà sí ó wá nítorí ẹ̀ sọ àwọn àṣúra kẹ̀kẹ́ àwọn àyà kan keke kalẹ̀ nínú Al-Kùránì pé ọmọ kẹ́ ẹ má bàa ṣòfò kò sí òfò ayé kéré ṣòfò àwọn ọlọ́mọdé ní àti yóò ṣe é. tọ́lá bàbá tí wájú àwọn sóra báwọn tó lẹ́kọ̀ọ́ ńlá ńlá bàbà bàbà a máa fi ṣe òfin pé ẹ máa kà ń ẹ máa máa rí kọ́ èmi náà tó ń bẹ sórọ́tìlẹ̀ fúláṣì tó lòun náà àwọn àfáà máa pè ní sórọ́tìlẹ̀ ìbádà àwọn àfáà wọ́n a máa pè ní sórọ́tìlẹ̀ ìbárọ́ta àwọn àfáà wọ́n a máa pè ní sórọ́tìlẹ̀ mọ̀nàbádà kódà wọ́n a máa pè ní mọ̀kọ́ṣíkíṣà

bí nǹkan ṣe máa sànyà táàkì ṣe máa sànyà bí tàn sàkọ̀ tí máa sọ̀yàn tó bá sàn ẹ̀ nìkan tó bá gbú omi ilẹ̀ báyìí tó ọjà iyọ̀ sí tó wá kú omi àti ọ̀pá tó wá fi ń ra ojú oróm tó wá ka sóra yìí sọ́rọ́ tó ẹ̀ kúlẹ̀ ayọ̀ àti káàdì ìbùnà tó ọ̀ka tó ọ̀ka kúlẹ̀ wà láwọ̀ tó ọ̀ka mọ̀ ágbéra mi ṣe jì kúlẹ̀ àwọn olùrọ̀ mi fara mi kúlẹ̀ àwọn olùrọ̀ mi pẹ̀lú òkú ọlọ́run rẹ̀ ọlọ́ ọlọ́run ó kú bẹ́ẹ̀ ká lè mọ ibi táwọn sóra ní ìlàgbára yìí Suratul Ikhlas làwọn náà àwọn súúrà yìí mùsùlùmí kan jẹ́ alìkùránì káàkiri ní bígbà gbé ewé àbíyàn lóòrè ní sétọ̀ káàkiri àmọ̀túnmọ̀ rẹ̀ ní láti máa fọ́ọ̀lù sínú ọlọ́ni kó sọ wípé yáà ayé wọn ọlọ́ni mo pẹ̀yìn kèfèrí fẹ́ẹ̀rí tún máa yà ń bọ́lọ̀ ti sọ bó ṣe ní kó di clown níbi ó yá pé méjì náà lè yà méjì náà àwọn akẹ́kẹ̀ẹ́ ìrírí ni á ẹni ọba jọmọ lẹ́yà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam bí ànábì ò ṣe jẹ́kẹ̀ fi ṣòro òfin jẹ́kẹ̀ gbogbo ẹ̀jẹ̀ bá ti sọmọ lẹ́yà ànábì ṣe fi rí ni gbogbo gbogbo kọjú ẹ̀jẹ̀ kẹ́kẹ́ lẹ́ kọ bá àjẹ́ yẹn sọ̀rọ̀ kì yàwó bíi kì bá àjábọ̀ náà kì bá àjábọ̀ sùn kì bá àjábọ̀ pẹ̀ kì bá àjábọ̀ rẹ̀ kì bá àjábọ̀ gùn nítorí ó máa bọ̀ gbogbo nítorí kọ máa bọ̀ kèfì yìí bàbá àmọ́ wa sọmọ fún kì bá àmọ́ wọ bàtà kì bá àmọ́ ìlòyẹ sí gbogbo nítorí ó fẹ́ra rẹ̀ kèfì ọlọ́run wa ní ká nẹ́bí ọ pariwo bí gbogbo àwọn ọmọlẹ́yìn قل يا أيها الكافرون فعلموا ما في موقعين فيه لا أعبد ما تعبد لا أعبد ما تعبد ìtumọ̀ ẹ̀sìn láàbùdù rìmíntì mi fún wọn ní jọ́sì máa tààbùdù fún nǹkan ọlọ́run ọba ọba tó láàrin kalọ́mọ̀ ọ̀rọ̀ sọ̀jù nínú èdè lárúbáwá tí wọ́n bá lo mọ́ ìtumọ̀ rẹ̀ fún torí pé dúnrún ra nǹkan ló kó sínú kì bá àṣèyàn kì bá àṣèyí kì bá àṣọ̀pẹ̀ kì bá àṣọmi kì bá àṣàgbélébù olùyà ayò àìkáàdúró sọ pé mo fẹ́ ẹni tètè yìí láàbùdù máa tààbùdù irú ìjọsìn kẹ́yìn ń ṣe èdè báyìí ẹlẹ́pẹ̀ dábìra wa lérè lónìí ṣé mùsùlùmí fi rú ìjọ sí àwọn àtẹ̀lẹ́ bí àbí ò sí ṣé mùsùlùmí tí àbí ò ṣe ọlọ́sìn kí ní méjì náà ní bọ́ ọba tí ń ṣe ìjọsìn tí wọn ò ní ṣe tọ́lọ́run fàrí ikùn fìlì jẹ́nẹ́tì wọ́n fàrí ikùn fìlì sáyẹ̀ àwọn àjọ kan ń bẹ wọ́n ń lọ lọ́rìí jẹ́ náà àwọn kan alhamdulillah wasalatu wasalamu ala rasulillah adọ́pẹ́ fọ́lọ́run ìkẹ́ àtìkẹ́ ọlọ́run kọ́ lọ bó ń ṣe ńlá nígbà muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run bọ́ bá tó láàrẹ́ ga oníkà níbi ó dìgbìlẹ̀ àfún gbogbo ayé sọ fáwọn kèfèrí kẹ́ wá mọ àwọn tọ́lọ̀ ní kọ́ máa bá sọ̀rọ̀ ńjọ́ náà àwọn bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi fámílì mi àbúrò bàbá mi ìkẹ̀kẹ̀ náà ní a ní kó bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lóyí láyé lóde òun ẹgbẹ́jẹ́ ajájọ́ tí ń bẹ́nu alukùránì ní pé yàwó mọ̀jà fẹ́ rosemary ó ní láì ẹ̀yà bẹ́ẹ̀ bá yà láyé yà lọ́rùn ó sì wùlẹ̀ kẹfẹ́ ara yìí tó sí ọ̀bọ̀ wọnú sáré wọ́n jọ gbé síbẹ̀ ìyàwó rẹ̀ gan tó pè níyàwó rẹ̀ gan bá gbé ọ síbẹ̀ tó kò ní fẹ́ lómi àbẹ́wò halẹ̀ àwọn mẹ́yẹ̀rẹ̀ gan ní ọkọ̀ sọpá wo sùn lóko kí lọ wá ń bá ká sọ fún ọ wípé ẹ̀yin kèfèrí kèfèrí lẹ́ni tí ò bá ti jọmọ lẹ́yìn àníbà Muhammad sallallahu láàá àbójú máa ta àbójú ìjẹ́ ìjọsìn fún lẹ́yìn Ọlọ́run èmi ò ní ṣèyàn tèmi dóódó jẹ́ ìjọsìn fún kìbá àgbélébù kìbá àsọmi kìbá àṣẹgi kìbá àsọpẹ̀ èmi ò ní bá yín jọsìn fún èmi bá yín jọsìn fún ìwájá kù torí Ọlọ́run àwa mùsùlùmí àwọn mùsùlùmí kí ló kan mùsùlùmí níbi ọdún ẹni bí èsì mùsùlùmí kí ló kan mùsùlùmí níbi ìṣòru kí ló kan mùsùlùmí níbi ìṣòru ẹ dákun jẹ́bi tí mo fi bẹ̀rẹ̀ ní tí ń torí pé kí kádà àtọ́lọ́wọ́ bọ ọ̀kan tẹ́lẹ̀ kó lè bá àkọ́jù àdúrà tí ẹjọ́ òṣèlú aago méjì lóòrùn òní nígbà tó wá ṣe é tán ó ti kan tó bí jáde ẹ̀ wọ́n èyí súnrù rẹ tọ́lọ̀ ti kọ̀kadà rẹ̀ kò sí lẹ́kẹ́jì torí wípé rúfẹ́ àti àkọ̀láàmù wàjá fàtì sọ̀rọ̀ káláàmù tí wọ́n fi kọjú gbọ́ kádàrá wọ́n ti gbé òkè kọ̀ọ̀kọ́ nǹkan máa ibi wọ́n ṣe kọ́ sí ó ti gbẹ kò ní ìrísà tó lè parẹ́ torí kí wá ní kí lọ́bá ìsùn kí lọ́bá ìsùn torí kí ni kí lọ́bá mi máa sọdún ẹbọ kí ló fa kọ́mọ́ sí yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àti jọra wa ọlọ́run bọ̀ fẹ́ ká jọra wa síbi kẹ̀kẹ́ kí mùsùlùmí ó dádúró lọ́tọ̀ báyìí kẹ́mọ̀ kí mùsùlùmí ni kí kèfèrí ó dádúró lọ́tọ̀ kẹ́mọ̀ pé kèfèrí ni dálùkùrá ní bí wà nù ẹ̀ẹ́dọ́n tá nẹ́bì tó fi sí tọ́lọ̀ tó ní ká nẹ́bì tó sọ ni ó ní wàlá antum abiduna máa àbójú ẹ̀yin náà ní jọ́sìn fún tèmi náà jọ́sìn fún jàbá dáyá ti ká ẹjẹ́ dákẹ̀bẹ̀ onímọ̀ yàtọ̀ sí mùsùlùmí kí mùsùlùmí ó sọdún kẹ́mẹ̀ tó mùsùlùmí ní sọdún ilé káwọn kẹfẹ̀ iná ọmọ ṣe tí wọn káwọn kẹfẹ̀ ní sọdún ilé yìí kọjá yàtọ̀ kọ wá jẹ́ kí mùsùlùmí náà ọlọ́run kan náà lẹ́yìn sí wọ́n sọ pọ́lọ́wọ́ ẹyọ kan àwọn ní mẹ́ta bọ́ọ̀ lọ́sọ wájẹ́ kẹ̀kẹ́ náà bóò ní tírì àwọn àjọ́kẹ̀jẹ́ kẹ̀kẹ́ náà bóò ní ó jẹ́ kẹ̀kẹ́ náà ìwọ ń pèrè ààrẹ lẹ́rù ọlọ́run àwọn ń pèrè àwọn ọlọ́mọ ọlọ́run ọlọ́run sí lóhun òbí máa lamu yálìdẹ̀ wọ́lẹ̀mù yóò lẹ́dẹ̀ wọ́lẹ̀mù yàkùn láwọn òkú fún wa ní fàṣàd ẹ̀yẹ rí ṣẹlẹ̀ ẹja bẹ̀rù ọlọ́run torí wọ́n ni jọ́ bá jẹ wá ń yàtọ̀ bá jọ lájá ta yanjú ẹ̀ lọ àwọn jọ́ wàhálà kan bẹ táwọn èèyàn ti dá sáà nẹ́bì lọ́rùn ṣùgbọ́n yóò yìí la rẹ̀ yọ lálùkìámà torí gbogbo tí wọ́n ṣe wọ́n ń sí lẹ́yìn ẹ̀yìn ọmọ ìkẹta ń pẹ̀ ìwọ tí a wá wí fún tọ́ọ̀dọ́ kí ló wí fọ́lọ̀ kí ló fi ó lákàbalẹ̀ kí ló ń dún ọláyà torí wọ́n pé kí wá ní tó bá dẹ́ kìámù kí lọ fẹ́ Ah, àbúdẹ̀ wà láàánà ààbìdún mọ́ àbàtọ̀ àwọn bí o yẹ ká ṣàlàyé rẹ̀ dáadáa láàbùdù táà bá wò dáadáa nẹ́fíù bẹ́ẹ̀bẹ̀ nẹ́fíù ní èdè lárúbá ní negation ṣùgbọ́n tí wọ́n nà fà ti ń bẹ wájú rẹ̀ fìlì ni nígbà tí ó di ayẹ eléyìí tí ó tún jẹ́ta níbà Muhammad sallallahu alayhi wa sallam tó ń bẹ́ẹ̀bẹ̀ náà sálàyé mi dé ṣùgbọ́n nígbà tí wọ́n máa gbé tí wọ́n fẹ́ ṣe náà fìlú wá ó wá jẹ́ ìsìnmi ah, ọlọ́wọ́ sàánú wa ẹ dákun bá ṣẹ́ẹ̀rí nínú èdè lárúbáwá tí wọ́n bá ti ń nàfà nǹkan tí ń bá ti ń jẹ́ sí ìlé ó sí wípé nǹkan yẹn bí wọ́n ti sọ òun bó ti ń sọ pé òní ṣe òun bó ń ṣe kọ̀tínú tí ìdọ́jà ìpè àmọ́ àwọn. nítorí rẹ̀ ni pé kọ́dà kó ṣe páwọn ẹbọ kan ò sí nìsín kọ́ padà wá wá lọ́jọ́ iwájú òtún tó báwọn débẹ̀. bí a bá wá fi ísímù bí a bá wá jẹ wá bá ní èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni pé nǹkan ó jọ wọn le tí ò ní mì tó mì nìkan ò ní mì níbo ni mùsùlùmí wá wà màláyé kí là wá ká kò sí gbàgbọ́ tó lálàáfíà kò sẹ́kọ̀ọ́ pẹ̀sìn ọlọ́run mùsùlùmí èé fi ń tí kèfèrí bá ń sìn àṣà pé kèfèrí sọ pé nǹkan báyìí làwọn ọmọ fi sin ọlọ́run ó tó fún mùsùlùmí pé kọ́ máa sá fún nítorí rárá èsè nù jọ yín ìfẹ́ wà lára yín tó bá dàbí àwọn. ẹmẹ́jì àgbàjẹ́ o tó tó bá di alkiyama wọ́n ní káàmàkẹ́ máa lọ ní ọ̀nà tó bọ́ lọ́wọ́ bí àjẹmọ́ ó ní ọlọ́run àti gbọ́ fóóbí àti àwọn tẹ́ ṣùgbọ́n àwọn òsì ìlàmàkan àwọn ìdálẹ́tọ̀ sí àyè iná sáànà sáàdà sáànà wàkúbàrọ̀ àna fàádọ̀ lónà sàbìlà ṣe bí dájí àwọn ní káwọn lọ tọ́ọ̀tì ẹ̀bí dájí àwọn ló káwọn lọ bí tí wọ́n ti ń wá sọkún pa tí wọ́n ti fáwọn fìlà àti ké àwọn bàbá àwọn ní àwọn ní àwọn jáwọn ọjá kẹfẹ̀rí mọ̀ yàtọ̀ sí mùsùlùmí táwọn mi ń jẹ́ mùsùlùmí táwọn tó ń jẹ́ nǹkan mìí náà àwọn ẹlẹ́mì ìbúrú débi wípé wọ́n sọmọ lókọ̀ síláàmù ó tún sọ sọ lókọ̀ kan mi ìwé ìjẹ́ ń bẹ àwọn ọmọ tí wọ́n bímọ wọ́n sọ lókọ̀ kẹfẹ̀rí àwọn bàbá àti wọn tí wọ́n bí wọn wọ́n ní pé àwọn ló wọ́n ni ọlọ́run àwọn aṣíwájú àwọn àgbàlagbà wa látẹ̀lé àwọn ní wọ́n ọlọ́mọ ọlọ́mọ̀sí wa lẹ́yìn tí ó sọmọ wa nù ọlọ́mọ̀sí wa tí ó sàbúrò nù tí ó ṣẹbí nù ẹjá kù níbi ìdùnnú tó lọ́wọ́ bọ̀ sọ di ìdí ni ó sọ di happy o àwọn èèyàn o ẹlòmí ìbẹ́nu wọn tó yẹn nẹ́fìlà lánàá tó yẹn nẹ́fìlà mọ́jú ẹlòmí ìbẹ́nu wọn kò sí ẹnìkan ẹni tọ́lọ̀ ń da tó bá wà lórí ibẹ́ ẹ̀jà ìṣàbá yìí yóò ní nǹkan tí ń bẹ lórí rẹ̀ fóun sì fẹ́ láyé wà lọ́hìn yóò ní nǹkan tí ń bẹ lórí rẹ̀ pé ní tí mo sì fẹ́ jẹ́ láyé lónìí táwọ̀ ò sí lórí ibẹ́ ẹ̀jà ìṣàn ṣé torí pa agbọ́n ni àbí torí pa àlọ́lọ́ ilé la ní àbí torí pa ajẹ́ kan ẹ wo ẹ̀sìn islamu ẹ̀sìn waliyadi ẹ̀sìn islamu ẹ̀sìn lakum waliyadi torí pọ́jọ́ lọ ni ẹ̀sìn tí ní ẹ̀yìn lẹ́mọ́ tẹ́ ń bẹ̀ àwọn ìṣà yẹ̀jú wọn ọdún yìí tẹ́ bá ń máa láàrin ara fi mi. tó ẹ pé làwọn ọmọlẹ́yìn mi gbọdọ̀ mójútó tí wọ́n gbọdọ̀ sáyọjú rà tí mùsùlùmí bá wá ṣe àyọjú rà tó bá lọ wá tó sàjọyọ lójú rà lọ bí tọ́lọ́wọ́ bọba tó láàrin ga sí ọ̀rọ̀ tẹ̀mọ̀pá ìsọmọ ọlọ́run ìyàwó wọn ọ̀gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ọlọ́run ní fàlámíyógún ìyá anihùmọ́ nínà lọ́ọ̀hìn ṣe tó bá dọjọ́ àìsí àbọ̀wọ̀n nígbà wọn lẹ̀ ẹjá jẹra wa mú alaykum anfusakum ẹjá jáwọ́ níbi gbogbo wíkẹ́ tí wọ́n ń ṣe láwùjọ yìí ọmọ táyé bá bí láyé ń pọ̀ mọ́jì wọ́n máa mojú sí ọ lẹ́yìn mọ́jì yọ ọba lọmọ táyé ń bí lọ tó ni àwọn ọmọ tí wọn ò lè rìn láì múyè kí lọ́wọ́ sí wọ́n tọrọ ọrú ẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó fi sọ fọmọ táyé ń bí lọmọ kan mùsùlùmí máa dúró déédéé ni yóò sọ fún kẹfẹ́ rí pé di ẹ̀sìn rẹ mú ọ náà wà di ẹ̀sìn rẹ mú ilé yẹn fi máa lábọ̀ ìta ní lórí ilẹ̀ yíkéré kọ̀sọ́gbọ́ta abẹ́ dá sí bí a ṣe ń wò wípé mo tó lé ọdún kan báyìí ó lẹ́ẹ̀ká mọ̀ àmà pé ọdún kan tó ìgbésí wa ọlọ́run bọ̀ wá bẹ́ẹ̀ ni kàṣà dé ìgbà tí ó mọ̀ ìgbà tí ó bá yá wa ọlọ́run alátùbọ̀tán kódà kó fi wá ṣe wa